Àkànní ó ní. níbo ló ń lọ báyìí tó dúró tó di. baálẹ̀ lọ rán mi iṣẹ́ pé kí n gbóúnjẹ fún àyọ̀ká ó lè mọ oúnjẹ. àyọ̀ká ìgìwé ibo mhm. ló fẹ́ lọ gbé ìwé lè mú ọ̀dà. baálẹ̀ ṣe ọlọ́run bá a san baálẹ̀ lẹ́sàn-án ọ̀sẹ̀ ìgbà ní gbọ́dọ̀ àyọ̀ká ló ń gbàgbé ń gbàgbé. Dedi. Dedi. Biła, biła, to ci biła. Biała. Biała. Biała. Fantabulous is having permeable membrane indigenous of sagazi. Oh my god. Ẹni. You are a terrorizing glycine graciosity oh, ìgbà Oh, kò tiẹ̀ lè gbọ́ òun lè gbọ́ ẹ́ eh? ó sì gbẹnu bọ̀ abọ́ mi lẹ́nu kí ló kí ló dé kí ló ṣẹlẹ̀ baálẹ̀ lu wa ló ní gbé kẹ́ mọ a foolish man and mom and girl and so. Your baálẹ̀ don't have any brain, It don't invest anything. Ha, gave me this thing. wípé baálẹ̀ yìí ṣeun wọ́n ṣeun gan-an inú mi dùn gan-an láti rí nǹkan tó ṣe yìí ah, ṣeun gan-an wà eh. wà wà wà á bi agọ̀rin ìdè ṣé mi ni kí n gbẹ́rù yìí wọlé fúnra mi ẹ́ èmi ni kí n gbé wọlé fúnra mi. network ṣàkóso ti blink bá network cup oh, ọlọ́run tí mi wá ní kí èmi ní báyìí. ẹ̀yin akẹgbẹ́ mi kí lẹ rí sí ọ̀rọ̀ àyọ̀ká ọ̀mọ̀wé tọ́wọ́ òluwa nìyẹn. inú mi dùn ayọ̀ mi kún ipa lọ́mọ̀wé kan nínú ìlú. <laughs> ọyọ dà fún ọ nínú rẹ ti wá dùn táyọ̀ rẹ kùn ah! mẹjẹ tán bẹ́ẹ̀ bá gẹ sínú mi kò ní ṣubú ìwé tí wọ́n ń wù mí ká ah! yíká yíká yíká ìwé òjẹ́ ń sùn bí ìwé ṣe ń wí lérí rẹ nu. Hmm alọ́ lọ́pọlọ. Ah, tó o pé òpònú kan máa kàwé ni. alani. ìwọ tó mọ tó mú kun mẹ́kọ̀ọ́ yọ kàwé. lọ́nà wo yóò dà fún ọ. ọpọlọ eléyìí orí tó bá yọ ni kò lọ́pọlọ. ọgọ alani. èmi kọ ọgọ tó o bá gọ̀ ni òní máa sọ fún mi pé èmi ọpọlọ wo ni wọ́n ní tèmi ò ní. Ah! Ah, ṣé ìwọ ògbó èbó ti ń fọ ọ̀hún èmi kọ́ ni mo padà fẹ́ mọ tú fún yín jẹ́ ojú ìbò kankan lọ́dọ̀ balẹ̀ jọ ojú ìbò èmi gúdígúdí gúdígúdí. yé gúdígúdí gúdí nìkan lórí sọ gbogbo fìtì fìtì fìtì fìtì ti sọ kí ló kí ló sọ. <laughs> wo ìgboro bá wo ẹyin a ní ẹ máa gbádùn ní gboro èmi ebi ò lédè àti wá sí gboro ń tèmi sórí ẹyin máa jayé tiyín bẹ̀yẹn kémi náà máa jayé ọlọ́ba tèmi ibi tí mo wà yìí. <laughs> ibi tẹ́mi wà yìí tẹ́ mi lọ́rùn ni o mi ò tiẹ̀ rí ti yín rò rárá. ẹ ẹ ẹ wo gbogbo yín ò jọ kò jẹ́ mi jàre ẹ máa ṣe títí yín yín ò jẹ́ mi torí ibi tí mo wà yìí ò lè mọ bó ṣe dùn tó ò lè mọ bó ṣe dùn tó. <laughs> Ah, ó fọ́ My Máa pẹ̀ padà. Ah, ah. What's wrong with this phone? Eh? Network network yìí ó bad gan ni o. Ah, Ìyá dẹ̀ máa ma wá network you need ní network kí ló dé? Oh, Lere. Mm. You are a fantabulosis mangoli strawberry. Sorry, mo sì sọ fún ọ, jẹ́lé yóò jẹ́ ìgbà òpin tọ́tún sọ ọdún ìbúlẹ̀gbẹ̀mí. Èmi ọ̀sán bàtà yín gbádùn. Agricultural and farmers yín papọ̀ mọ́ ní etí nísìn ah. ẹ̀kẹ́rẹ́ ó papọ̀ jù. lèrè tó lè tó báyìí ni. ó lè jù bẹ́ẹ̀ lọ ní tí baálé gbé fún wa ni ó já wọlé ká lọ pọn. ìwọ àti ta ni kẹ́ ẹ̀ yanjú kí ni. èyí ah, ah. báwo nìkan tán gbé wá fún mi ṣe kàn tó bá fẹ́rù kan tán gbé wá fún mi ìwọ náà lọ sílé baálé kò lọ gba títì ẹni ò ní máa sọ pé ó fẹ́ nípìnbí èyí tán gbé fún mi. Hmm. mélòó gan ni nǹkan tán gbé wá. ó ti dì báwọn báyìí lọ́mọ tẹ́mi pàdé kó tó di pé ń bọ̀ wá mi já já alákòjá lọ ṣe bá ṣe pín kínní mọ́. ó parí o. àwo o ti fẹ́ máa yíwọ́ kọ́wọ́ kan mi o tí wọ́n ti gbàgbé bó ṣe débi. àgbẹ̀lọ́ba o àgbẹ̀lọ́ba àgbẹ̀lọ́ba o àgbẹ̀lọ́ba kéèmí kọ́ọ̀bù wọ̀rọ̀ oko kájọ jẹ yán o àgbẹ̀lọ́ba. àgbẹ̀lọ́ba. ẹ má bínú ẹ pẹ̀lẹ́. Consultancies, services limited, disease, caregiver leave, water leave, and moreover. Ẹ má bínú, ẹ dákun, tó bá jẹ́ pé gbédè yìí tẹ̀lé sọ, gbogbo yìí tẹ̀ sọ, yìí mọ̀ ìlú tẹ̀ ti ń bọ̀, yìí sì mọ̀ owó èdè tẹ̀ Shit man, wow! Mo ti mọ̀ ẹ má bínú. Ẹ kọ ẹwà ẹwà ẹwà. Kí ni? Mo ní dábàá gbédè tí mo sọ kẹ́ ẹ sọ, kí ni ṣe yín? Ẹ mọ̀ kan, ẹ mo gbọ́ èdè tẹ̀ mo gbọ́ dáadáa ǹgbọ́. dáadáa ni mo gbọ́ dáadáa nǹkan ah, ṣe fún mi ọ̀dọ́ rẹ̀. ẹ tẹ̀síwájú. ẹ wo ṣe rí arìnrìnàjò ní mi bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ọ̀mọ̀wé dẹ̀ tún ni mí ẹ ti máa rí ó hàn lára mi gan. ẹ dàbí eléégún. mi kì í ṣe eléégún ṣe rí bí mo ṣe rí ni àwọn tó bá mọ̀wé tán gbáfẹ́ náà máa múra bí mo ṣe múra yẹn. bẹ́ẹ̀ ni mhm. ṣé àwọn àmọ̀ kan tó ṣẹlẹ̀ báyìí tí mo ṣe ń bọ̀ wá mo wá rọ́nà ìlú yìí mo wá yà mo wà pé mi ò mọ̀ bí mo lè rí ìlú kan níbí báyìí tí mi ò mọ̀ bí amọ̀dé ṣáà rí ìlú ṣé ìlú súnmọ́ bíbá yìí. ìlú wa náà lọ wá súnmọ́ àyìn kílẹ̀ fẹ́ǹsì fún. that's cool hmm? ìlú ìtọ́jọ́ yín ló súnmọ́ bíbá yìí àbí hmm. Okay, ẹjọ́ mi ò mọ̀ bí amọ̀dé ibi tí màmá gbé níbi bẹ̀. ẹ ẹ rí ibi tẹ ẹ lè gbé kí ni tẹ ẹ fẹ́ ṣe ń lù wá ẹ ẹ sì ń sọ̀rọ̀ bíi. ikú pọ̀ tí mo fẹ́ wá ṣe ní ìlú mi mo kó oríire wá sí bíbá nǹkan aláyọ̀ ṣe mọ̀. àwọn ìdá kó dání nǹkan aráyọ̀. mo wá là yín lójú ní ìwé mo sọ fún yín pé ọ̀mọ̀wé ni mí kíkì ìwé ló dúró níwájú yìí bóun kò sí. information communication technology of this country. Ah, ó ti wá gbó sí wájú mi sí ẹ fún múrí nílé wọn ni fún bàdà lóko èmi ò mọ nǹkan tó gbé wá àyìn àmọ́ àmọ́ bá ṣe ṣe tẹ́ dé mi. ó ti dé o ó dé o ó dé o ó dé o ó dé o ó ti dé o ó ti dé o ó don't fall him down my precious bag my precious bag my precious bag oh my god see this see this communicative oh my god. wo ẹni tó máa ti wáyé olùnàgún. ẹnu máa ti lọ rẹ. mọ́mọ́ àti lọ mi mọ́mọ́ àti lọ mi lérè kò yẹ kó le tó bá òun ẹ̀rù náà kéré ló jẹ́ ń ṣùgbọ́n ó gbà tí màá fún un ẹ̀rọ fara mi. ẹ ah ah wa ewé ọdún padà.